balẹ̀ olórí àrùn ni ẹni tó bá ní sùúrù láyé ohun gbogbo lẹ́lẹ́dùwà fi fún o òye Àbíkẹ́ o. tó ń wà bíra rẹ lérè pé ṣáàpẹ́ mi àbí bòójì kàràǹgídá ṣọ́ o lè dúró bóyíwọ́ láì yẹrí ìbéèrè yìí á ṣì yọ lójú láti súnrakì torí láì súnrakì ó ẹ̀tẹ̀ rèé o ní gbangba. Oh, Àbíkẹ́ o. Oh. Àbíkẹ́. Àbíkẹ́. Súnra kí n ná. Jẹ́ korúkọ orò ọ́. Abíọ́lá ti gẹ́ ọ ni. Ìgbẹ̀yìn. Ẹ wò sí sáà mi ti sùn. Ọlọ́run àgbọ̀ ti sùn. Ó ti sún mi, mo dẹ̀ ti make up mind mi. Mi ṣọkùnrin náà mi ì ṣàkọmọ́ bóyá kí n máa ṣàbọ̀. ìyẹn ò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin mo mọ ní kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ní sùúrù kí ló ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tó ṣẹlẹ̀. kí ló jẹ́ kò lẹ́tọ̀ọ́ ẹjọ́ ṣáwọn tó ń ṣiṣọ́ ń kú síbẹ̀ ṣe bọ́ ń gbáyé mi. mo má jẹ ká ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ ọlọ́run gun ò fẹ́. ẹ wò ó kú tí mi ò mọ̀ mi ò mọ́ dáńtàdọ̀ àwọn ọkùnrin ẹjọ́ ṣé wà mí ò dáa ni ní ọmọkùnrin máa ń jókòó máa ń wúra mi pé ṣé mi ò náìsì ṣé mi ò wá òkè ni àbí nǹkan àfẹn tí ò bá súnmọ́ àbíkẹ́ ah, ah. ìwẹ́ ò dákẹ́ ah, ọmọ ni ẹ o alábìkẹ́ mi. ṣe rí ilé tí mo tún pàdé lọ́tẹ̀ tínú mi ti ẹ̀ ń dùn sí ẹ̀ mo ti dé bí mo ti dé fáínà ibùgbé mi níyẹn fẹ́ràn mi ó máa fẹ́ràn mi gidi gan-an ni o bó ṣe fẹ́ràn mi tó mo ṣe ṣàpapọ̀ ìdá ẹ̀ ìyá ẹ̀ òun ni àgbákò tí mo ní oníṣòwò tí mo ní nígbà tí mo ti ẹ̀kọ́kọ́ dé inú ilé mo kọ́kọ́ wò gòkè kéèyàn àti ìyá yẹn kájọ máa fọwọ́ wọwọ́ ká máa fọwọ́ wọwọ́ kọ́ ọ wá lè rìn bí ìyá ìṣe bẹ̀rẹ̀ sí í dọwọ́ ọdún nìyẹn ló kàn yíwọ́ mi sí bí àwọn ọmọ ẹni tí bá ṣe báyìí ó kàn wáyé ẹ fẹ́ mọ̀ ìyá ẹni kò fẹ́ kí n máa dáná fún ọkọ mi òun ló fẹ́ máa dáná fún. Ah, ṣáyé ń ṣe ni. ayé ṣe wọn gidi gan ni o. ṣé àyẹn gbádùn ṣé kò fẹ́ rí gbálẹ̀ ṣá. èmi ò tiẹ̀ mọ̀ fún wọn èmi ò ríro eléyìí o tí n bá rọra jáde báyìí kí n tó dé ìyá yẹn àti dáná fún ọkọ mi. Ah. tí n bá wà nílé kí n tó jáde ọkọ mi wọ́n fẹ́ gbọ́ bàbá ń parí ẹ fẹ́ gbọ́ bàbá ń parí. ó lè máa dáná fún ọkọ mi ìyá ẹ̀ dẹ̀ lọ fi nǹkan sínú nǹkan mẹ́nu fún mi ó lè sùn twenty four hours. Ah, ọ̀ àbíkẹ́. gbawo gan ni wọ́n gan di gbogbo ilé mi understand o dẹ̀ jókòó dẹ̀ ń wòyá yẹn. ẹ wo sísá mi wáìsì yìí ni máa ń tẹ̀lé ẹ̀yin náà lè má sọ pé àbíkẹ́ bìkámíńdà bìkámíńdà bìkámíńdà mo dẹ̀ o bó kékeré omi náà ń dá pé wọ́n gbogbo gbogbo mẹ́nu bẹ̀ jàre à àbí kẹ́bi ká mi dàwọn ṣé gbogbo nǹkan wà ní sùúrù máa ń tún ṣe ni ó gbọ́dọ̀ wá ń sọ ni gbogbo nǹkan kọ́ ni sùúrù máa ń bàjẹ́ gbogbo nǹkan kọ́ ni sùúrù máa ń tún ṣe. àwọn nǹkan kan wà tó bá ti ṣe wá ló ṣe máa gbé fún irú ilé ìkọlù máa ti ní sùúrù náà ṣó fẹ́ kí ìyá ẹ̀ gbalẹ̀ mọ́ ẹ lọ́wọ́ ni àbí báwo ni òkè báwo lọkọ ẹ ṣe fẹ́ lọ́ọ̀bẹ̀ nígbà tó pàdánù fọ́kọ ẹ̀. olóyìnbó kan sọ waste to man's heart oúnjẹ ni kò sí nǹkan mi waste to waste. ọmọ ọgbẹ́ni No waste waste eh, romance art tó Ma fẹ́ gé ní art ọkùnrin oúnjẹ ni oúnjẹ ló ma fi ló máa fi nú wèrè pa. Ah. so báyìí tó ṣe máa máa aláwọ̀ kí ìyá ọkọ ẹ kó máa dáná fún ọkọ ẹ no no o lè ní eléyìí kò tẹ̀ ṣe situation fún rárá. kiri kiri ṣe kiri wé fún ọjọ́. Ah, àjọ àpapọ̀ aláwa eh, ẹ̀ẹ́dẹ̀ sọ. Hey! <laughs> mi ò lẹ́gbọ́ ọ̀sẹ̀ mi ò lẹ́gbọ́ ọ̀sẹ̀ tó ní ìyàwó ẹ̀ ti ń bọ̀. ìgbà lónìí yóò ṣì yá tó yẹ kó ti lọ kú dànù. mi ò ronú lọ gbogbo lẹ́bù yẹn o oh, mi ò ronú lọ tẹ́lẹ̀. ìbẹ̀rù kò jókòó sí orúkọ ah. tágbà fi ń jẹ ọ̀pá bẹ́ẹ̀ wé ló wà. jẹ́rí ẹ wo jẹ́rí nǹkan tí wàá ṣe lọ́tẹ̀ mi ò ní ṣọ̀rọ̀. ọdún ó pọ̀ ẹwà wò báyìí. nígbà tí àwọn èèyàn bá lérò pé kì í ṣọ̀rọ̀ ní ìṣẹ́. àbí kẹ́ rọra ò rọra o àbí kẹ́ rọra. Ah, àlàáfíà mọ wa o. àbí ah, kẹrànra wò rọra wò. Eh, àbí kẹrànra. oúnjẹ ti fẹ́ rẹ́díò. ilẹ̀ ń yọ kíyèsí. àwòṣe ti ń hmm? Hmm? gbọ́ ọ̀run. Well, ti ń bọ̀ wọ́n gbìyànjú ti ń pa mi. Wọ́n wọrí oúnjẹ onífẹ́rẹ́ ní bí máa ti ń tètè pẹ́ jù. <laughs> Ṣé kí n bẹ̀rẹ̀ mọ́ ìrọ̀ dídí wa kó máa fi lè pa náà? Tí bá lọ jẹ̀yẹ́ sìn, mo máa develop oúnjẹ yẹn. náà náà máa ti bẹ̀rẹ̀ àti pé ó máa jẹ́ kó oúnjẹ yẹn sùn mí. náà oúnjẹ kínkínní ni. ẹni bẹ́ẹ̀ mi mẹ́ran dídé. ẹ kọ́ mi gẹ̀. ṣé mo rẹ́ran dídé? a ṣé mo lè rẹ́ran dídé? No, no, no, no, no, not at all. Mommy, I bet expecting me. Kí ti bí a gé tí wọ́n lò? Ìmọ̀ kankan ò mo bá lálà àlá tí mo lá ni pé mo bá ra mi lẹ́kọ̀ọ́ máa ní à ah! lẹ́kọ̀ọ́ tí wọ́n jí báyìí ní dájú kùtù fẹ́rẹ́ ni n bá kẹ́rù lóde la la la la màá wá wo ngbà tí ọlọ́kọ̀ kọ̀ọ̀kan ṣe bẹ́bẹ́ bága lọ já mi sí mm-hmm. ó ti já mi bága bá mi ní ah! ìgbà wọn ń gbé mainland ní ni eh, ọlọ́run máa ti ṣe tuntun island mà ni wọ́n ti ra lẹ́sìn n bá tán ní mo bá mọ̀ kọ́ mi ò di la n bá bọ́ọ̀lù ẹ̀ àtẹ́rí cms báyìí wọ́n bá bẹ̀rẹ̀ rìn ńlá ìwà ńlá ìwà ńlá ìwà ńlá ìwà. wọ́n fẹsẹ̀ rìn débi báyìí. wọ́n fẹsẹ̀ rìn àyè ni ìkànnì ní gángan. cms ah! tẹ́lẹ̀ ẹ̀ bá ti pè wá a ti ṣe cab fún yín àbí kí ah! ah! n kọ́ lára àwọn dírẹ́fà mi wá gbé. àná mi ìnira ní ọ̀bọ̀ sí exercise tó tó ni ò sí. exercise ni àwa rìn ju bẹ́ẹ̀ lọ lóko wa eh, ẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ṣé kò wá wà stress fún ẹ̀pẹ̀lẹ́. ẹ̀pẹ̀lẹ́ ọdún ẹ má bínú. Ah, irin yẹn ti àfẹ́ ti bàbá ìkẹ́. ẹ ẹ ẹ dẹ̀ máa wo ìyá wa èmi ò ah. mọ̀ pé yẹn wà lérí ìjókòó láti ìgbà tí mo ti dé o ẹ má ah. bínú ẹ dákun ta làwọn. irin yẹn àfẹ́ ti yín lò. Eh! ìyá rẹ fẹ́ràn mi àná mi ẹlẹ ẹgbẹlẹ ẹgún ẹwú ẹbẹ ẹgbẹlẹ ẹwú ẹtẹ ẹwú ẹwú yẹwà tẹ aláì ẹjọ èèyàn kan lábúlé wa. ah fine very good. ẹ ẹ ìyá samson ni. Ah, ah, méjì méjì lọ́lọ́run dálé ayé méjì méjì lọ́lọ́run dálé hmm. ayé in fact wo yìí jẹta wọn sì wá mi tí wọn ti ń sọ wọn lóko pa àjẹ ni wọn wọn kà ní. Hmm? Ah. ẹ ń sọ pé àwọn làjẹmúná jàjẹ kéèyàn jàjẹ yàtọ̀ sí pé àjẹ nìyá eh, eh, eh, ẹ. ẹ ẹ parọ́ mọ́jọ́ àjẹ́ ni ọ̀rọ̀ ti ah, ẹsẹ̀ ilé ẹsẹ̀ wọlé tí mo pẹ́ ti da gbọ́dọ̀ bolẹ̀ bí tọ̀kẹ́rẹ́ yẹn mo ọkọ mi o ọ̀rọ̀ tí bá ṣe máa ń bọ ògùn kan tí wọ́n yẹ ìṣàngó kan tí wọ́n máa ń bọ ní sáìdì ọ̀dọ̀ wa yẹn bó ṣe wọlé báyìí mo ní à ah, wọ́n ṣe wá jọ àwọn tó fi ń bọ ògùn báyìí. ọ̀lẹ́ ẹ̀ jóná tẹ̀yìn tẹ̀yìn ni ẹ̀rọ dàbí àjòkú èrè ṣé má tẹ̀yìn ṣé má tẹ̀yìn nídàájí àná ẹjọ yẹn kan tọkọ pamọ́ iwájú ọ̀rọ̀ wa inú rẹ̀ bó ti rẹ́ mọ̀lẹ̀ bí ọba kọ́bọ nínú. nígbà mo gbọ́ pé wọ́n lè fẹsẹ̀ mo ní à wọn ò fowó tọ́ yín o mo ní àkúṣe ẹgbẹ́ tẹ̀sẹ̀ dágbádàbọ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ pọ́pátì. ṣé má tẹ̀yìn ẹrí ni mú akúṣe là wa eh. àmọ́ wàhálà tẹ̀yìn ni ni wípé eh. kò sírin olówó kan tí èèfẹ́ràn wa lọ́dọ̀ wọn ah, bẹ́ẹ̀ mo sọ fún yín. ìrọ́ kì í ṣerú ìran tiwa báyìí eh. bẹ́ẹ̀ ṣe wà yìí àwa lọ́lọ́run dá sílé ayé láti tọ́ ẹ̀yin àtọmọ yẹn kọ́. ẹ kí ló dé tẹ̀ kú ìyá ọ̀run lára yín. kí ló dé tẹ̀ yín ọ̀yọ̀ ǹdọ́ ọmọ kémi ọmọ amúkan mi lọ. Ah, bẹ́ẹ̀ ṣe wà yẹn bá jáde fún wa gan àlàáfíà wọnú ayé ọmọ mi. bíyẹ̀lẹ̀ bíyẹ̀lẹ̀ bíyẹ̀lẹ̀ bíyẹ̀lẹ̀ ẹni títí tẹ̀ ti jóná ẹ̀ làwọn ẹ̀rùn ò ní kọ́nẹ́wọ̀ tọ̀dọ̀ ìkúkúrú ni mi. Mm, ọkọ rẹ lọkọ mi dákun fi wọn lẹ sọgbọ sáàfì fi wọn lẹ sáà máa wọn ràn eh, eh, ìyá tí mo wọn bí wèrè sáàfì wọn lẹ ẹ má fọwọ́ tọ́ mi nǹkan sẹ́yìn. èmi gan ni ó yẹ kí n fura. ẹ má fọwọ́ tọ́ mi torí agbádá yín gan kú àtijọ́ ó ń rùn. ẹ ẹ yé má dàn yín. kí ni. ẹ̀fọ́ fún mi. Eh? ẹ̀fọ́ fún mi. àbíkẹ́ o. jẹ́ korúkọ orò ọ́ abíọ́lá ti kẹ́ ọ ni. ọmọ adìyẹ ń gbọ́ kojú dàda àjà pé mo sókè lọ́ọ̀lì lọ́rọ́ bínú. ìyẹn yà jọra ọ̀rọ̀ lọ́mọ ilé ń jẹ irú mọ́ tó bá forí gbárí. òpẹ́ òpẹ́ kàbùkù kèlílẹ̀ gbèlè kì í ṣòde tá a bá ríra lórí ẹ kábìrà tó tọ́. ọmọ ìyá gbọ́kọ̀jú dàda àjọ àjẹ mo sókè lọ́ọ̀lì lọ́rọ́ bínú. ìyá yà jọra ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ irú mọ́ tó bá forí gbárí mo wá gbọ́ bí ilé ìwà yìí wọ́n sì mọ tí ilé wa ní. wọ́n sì mọ tí ilé wa ní. ariwo ìpọ̀ ariwo ìpọ̀ sọ́ọ́ mọ̀ ṣe pátí ilé wa kí mọ́

ọmọ tìyẹ bọ́kọ̀ tó dàgbà ṣàgbé kò sókè lọ́jì rárá bí dùn. kọ́kọ́ bìbí àkúdá èèyàn sáré lọ́sùn àti èrò àbòrú ṣèkèjì lọ́jọ́ ìyàn. ọmọ tìyẹ bọ́kọ̀ tó dàgbà ṣàgbé kò sókè lọ́jì rárá bí dùn. ìyẹn yà jọra ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ irú wọn tó bá forí gbáyé. ẹrù bẹ́ka bùkún kẹ́lílé pẹ̀lẹ́ kì í sóde tábà ríra sóde kábìrà tó tọ́. ó fẹ́ mú wa ní ìkànnì ó fẹ́ mú wa ní ìkànnì kò sí ẹ̀ mọ́ ìgbẹ́ àlọ́gbọ́nú ó fẹ́ mú wa ní ìkànnì. ẹ ló bàbá àná mi àná mi. sẹ́yìn nìkan ní àtẹ̀yìn àwọn àjọ ọ̀nà. ó ṣe bá gbàlagbà ni yín àgbàlagbà yín ṣe wá ṣe bí ẹni tí ò ní làákàjọ báyìí ṣé bẹ́ẹ̀ mọ̀ kó lú ọmọ ń sọ ẹ mọ̀ kó mò ń sùn nílé ọmọ mi bẹ́ẹ̀ ní ilé. ẹ dákun ẹ̀yin fẹlẹ mi ló lú ọmọ ọ dàbí pé ọ̀ọ́dẹ́ mi fúnra lára mi ọ̀ọ́dá mi mọ̀ ọ̀kẹ́lẹ́ ọmọ gbogbo olúwa rè bẹ́ẹ̀ ni èmi àpèsìn àpébọ tí wọn ń pébọ ń lu wa rè ọmọ mẹmẹ wo ẹ̀yin ta lèmi pariwo dìlé ṣé mo fi ariwo dì sọ́ọ̀bù tiẹ̀ fúnra lára ẹnu lé àbí jẹ́jẹ́ mi kọ́ lèmi ń gbádùn ara mi yàn jẹ́ wọ́n kí n jẹ́ ṣe wá yọ àná mi bí wọ́n ṣe ń ṣe lẹ́kọ̀ọ́ ariwo lẹ́ ń pa yìí ẹ fi ni àwọn ará ẹ́stéètì àwọn olówó inú ẹ́stéètì ẹ fi ni wá lára ọmọ mi ò lè rọrùn sùn kò rí sẹ́sẹ̀ èmi gan tí mo sùn ẹ fi jí mi sẹ́yìn àtàwọn àjọ̀nú lẹ́jọ́ ń ṣiṣẹ́ ni èmi ọmọ pé ẹ̀yìn inú ẹ́stéètì la wa àti pé pàápàá ìwọ ọmọ pé ẹni tí ó bá lẹ́gbẹ́ láyé kò lè lẹ́gbẹ́ lọ́rùn ìwọ lẹ́gbẹ́ láyé lò lè fi lẹ́gbẹ́ lọ́rùn torí ẹni tí náà bá ń nú ẹ́stéètì kó múlẹ̀ tó gbé kúrò nínú ẹsẹ̀ àbí kí wọ́n fà wá ń wẹ̀ káwọn gbélé wa kí gbogbo wọn jọ kúrò nínú ẹsẹ̀ ti àìkò jù bẹ́ẹ̀ lọ. bí wọ́n bá tiẹ̀ fún wa wẹ̀ yín nìkan àtọmọ yín lẹ́jọ́ padà sàbúlé. àná ah, mi ẹ máa tẹ o. àbí eré ìyá fẹ́rẹ̀ mi dàrú ni ẹ gbogbo wọn jọ kúrò ní àyíká. ẹ lówó fún mi. ẹ dákun ẹ ọmọ ọdún mélòó ni ẹ. mami adi adi good morning high night high night àdúpẹ́. ṣé ń gbádùn ara rẹ̀ ṣé ń jọ ẹ̀ mo gbọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń sẹ́ ọ̀rọ̀ ẹ̀ ṣé ó ń sẹ̀. o ti dán o ń zù o wá ń zà o ti dánwọ́ mi mọ̀. ọkọ mi sálàfíà ni ṣẹ́ni bí mo ṣe ń bọ̀ àrùn láti ojú oorun tí mò ń gbárùn náà tó ń ṣẹlẹ̀ mm, sẹ́yìn àwọn mm. ah, ò pé dáàdì mi ló ń sẹ̀ yìí. <laughs> o ti dọ́wọ́ mi mọ̀ mo ti dọ́wọ́ mi mọ̀ wá ń sà ń sà zu zẹ̀ gbogbo àtẹ̀ ọ̀nà ìwé ìtùlọ àwọn tú <laughs> ibi tá ti ń bó káàdì o <laughs> bàbá dúdú rèé lórí gba lẹ́gbẹ̀ẹ́ láàárọ̀ kùkùtù ẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ ó ti rí ó ti rí. ẹ wo ẹ̀yin jẹ kọ ní ọwọ́ gbélé n bá ti kọ ìgbélé a ó gbé ní ni. adé máa gbọ́ mọ́sọ̀pẹ́ nìkan kò ṣe dáadáa sí ẹ. mọ́sọ̀pẹ́ nìkan kò ṣe dáadáa sí ẹ. ẹni bá ní ṣe lọ́ọ́ bá rí ẹ̀bẹ̀rẹ̀ ní mọ̀ bá rí. òkè lọ́wọ́ dé mi bàbá máa ṣe mí àkóbàtà nínú ìjọ àwọn ẹgbẹ́ mi. Ẹ wọ́n kí ni túmọ̀ ògbé lẹ́yìn náà kí ni mo gbé lẹ́yìn náà. Ìbàdàn ni Ìbàdàn ni ìwọ náà lè jọ ìwà Ìbàdàn bá wọn o lè jọ ìwà kò sí jábẹ́. Oh, this is bullshit! This is bullshit! Ọmọ mi ọkọ mi sáfẹ́ sí i o, ibú sì sílẹ̀ o, wọn kò tó fẹ́ pàjẹ́ o, wọn kò tó fẹ́ pàjẹ́ ọkọ mi sáfẹ́ sí i ẹ máa tẹ́ ẹ máa tẹ́. ní ọba mi dájọ́ tó bọ́ wá. ẹ wá tún bá ẹ ṣe ọ̀rọ̀ lówé. Mm-hmm. wà á yé mi jẹ. gàgómì ṣe kàn kúra rẹ. ṣe gàgómì ṣe kàn kúra rẹ ni. Ah, àlàáfíà àlàáfíà. ẹ pẹ̀lẹ́. ẹ ń bá mi bínú nìyẹn. Ah, ẹ mọ̀ dájọ́ gẹ̀. mo dá gbogbo ẹ̀ pọ̀ ni kójú ó lè yí roboroborobó. mo ti yé mi ẹ ẹ kó ayé jíjẹ ẹ pẹ̀lẹ́ hmm. Hmm, ẹ mi. Hmm. Àlọ́ mi. Ẹja ilẹ̀ pátápátá. Kí n bá ilẹ̀ kí ní gbọ̀n gẹ́gẹ́ náà rọ̀ bẹ́ẹ̀. Hmm. Ọ̀rọ̀ yìí ṣẹ̀lẹ̀ wọ̀ nílé tí báyìí. Orí rẹ̀ nù tí mo wà yìí ní bàtẹ́ yóò sí nàìjíríà. ọ̀nà ti jẹ ah. èyí tẹ̀lé da gbogbo ewé àti ìgbòkúra kó mọ́ ìdílé sí ní ah. àjẹ́. ẹ̀mú mi mọ wa ẹ̀mú mi mọ wa èyí sí lọ́dọ̀ yín rárá mo ti wà ní ẹ̀yìn agbèrè méjì ẹ̀yìn rẹ́sì àti ẹ̀ lùsì ń bẹ mọ wa. ọtí ẹjọ bẹ́ẹ̀ kò sí ní dákẹ́ parún lòkun. àrùn tẹ̀jẹ̀ bàtó mi sọ ọmọ mọ́ọ̀sì àwọn parún lòkun. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Ah. àná mi nǹkan kan ní rú mi lójú èsì gbé mi mo wá ní à ah, kí n fọ ọmú ta o o hmm. ti yé èmi mo sì wá ẹgbẹ́ mi fẹ́ bèrè nǹkan lọ́wọ́ mi. èmi ni yorùbá fi ní bó bá rú mi lójú àbílẹ̀ léèrè hmm. èmi ti di ilẹ̀ báyìí àbí ọ̀dà ìbí mi ohun tí mo fẹ́ bí gangan ni pé ìgbà wo gan-an ní pàtó ìgbà wo gan-an lè fẹ́ palẹ̀ mọ́ ìgbà wo ló dà báyìí tẹ́jọ́ lọ́rùn ìfẹ́ àwọn ní ẹtí wọn fẹ́rú fẹ́rú kí wọ́n fi ẹ̀kọ́ fẹ́. kámọ́rì odò òdì odò òdì ọgọ́rùn-ún ọdún sígbà tá a wà igan gbọ́ngbọ́n lòkè òkè gbọ́ngbọ́n ni. lẹ́ẹ̀kan ilé ìdẹ́tì ló tẹ́lẹ̀ yá ẹ̀gbọ́n fọgọ́rùn-ún ọdún ọkùnrin. bẹ́ẹ̀ ni. ẹ̀ẹ́dìmọ̀ tó ṣẹlẹ̀ ẹ̀dùn ayé nìyẹn. ìyẹn ẹjẹ́ ìdú kì í ṣe ẹ̀sẹ́yìn lẹni dídú ṣebí jíjú mi ni ẹ̀jẹ̀ mi. gbàgbọ́ bá ti kẹ́yìn nìkan láyé má dáyé pé mo máa ń yàn ọgọ́rùn-ún ọdún sí gbàdẹ́ fi wáyé nínú yẹsẹ. ẹ ẹ ìdáhùn béèrè tí mo béèrè ẹ sáà mú. ẹ nígbà tó sọ pé ìgbà ọlẹ́ kúrò ní pẹ̀tọ̀ bóyá fẹ́ kú ni òkè tètè mọ bí èyí ó ti fẹ́ rúgbẹ́rú tí yóò rí ẹ̀pẹ̀ fún ìyẹ̀pẹ̀ ní tẹ̀ ń sọ lẹ́nu àmì lè tẹ́ wá fẹ́ ó jẹ́ gẹ́gẹ́ ní ò tí ì mọ̀ mọ́ fẹ́ kẹ́ sọ àná mi hmm? ìgbà wo gan-an lẹ fẹ́ kó gbogbo báàgì tẹ kó wá sálúbàtà òfò tẹ àtàwọn ọ̀dà ẹ̀kọ́ padà lọ bá àwọn mọ̀lẹ́bí pé à tó o kò dùn o mo sì ti dé o èèyàn bá sà kúrò ní ìjọ kan náà ni ó gbẹ̀rù tí ó padà lọ síbi tó ti mọ̀ abẹ́fẹ́ dún èkó ni. Ah, ó ti yé mi dáadáa bẹ́ẹ̀ ni ẹ̀ tẹ́ ń gbìyànjú àtúnṣe ni pé ìgbà wo ni wọ́n fi lé ilé ẹ̀ àbí. ẹ sálẹ̀ ẹ sì wá yí mi pọ́nrọ́ bí ìṣèbé láì ṣe jò. ẹ wo ìyá fẹ́ràn mi má jẹun tẹ̀yìn ó wá kéré pápátá jù tí wọ́n sì tán lò sínú ilé ìyá bàtẹ́ ọdún méjìdínlógún nílùú torí pé bí mo ti wà yìí ọgbẹ́ni wà àárín bẹ́ẹ̀ amọ̀lẹ́mí èmi ò ní sì dùn ọlọ́lẹ̀ yẹn yín lè lọ ìgbàkúgbà tó bá wọn torí pé ilé ẹyin ọkọ ọmọ mi lè mú. Hmm. ọlọ́lẹ̀ yìí. ẹ̀yin lọ́lọ̀ èmi là mọ̀ tí ò ní sí di. èmi lọ́lọ̀ èmi là mọ̀. ọlọ́lẹ̀ ẹ máa yí rogorogo lọ́ba yẹn gbígbà tẹ ìtẹ́ èyí dànù ń tà ẹ lọ ni. aná ni ẹ fà wá dálẹ̀ ilé ọmọ mi ni mo wà ọmọ tí mo lóyún rẹ̀ sínú tí mo bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ láti ọwọ́ ọ̀sàlẹ̀ yìí hmm tí mo fi kíní mi bí lọ́mọ tí mo ya tí ó pọ̀ jáde ọmọ tí mo fẹ̀yìn mi pọ̀n là ń sọ̀rọ̀ ẹ̀ yìí o èmi mo bí fẹ́ràn mi o bẹ́ẹ̀ bá gbàgbé èmi mo ní fẹ́ràn mi èmi mo pọ́n èmi mo bí ilé ọmọ mi mo wà o ìtọ̀lẹ́tọ̀ tọmọ yín fi tọ̀ débí o kò yé yín èmi mo lóyún ẹ̀ sínú ni èmi mo kọ fẹ́ràn mi o. orí akáwó kó gbé inú kùn ń gbá gbàgbàgbàgbàgbà ọ̀hún akáwó kó gbé èmi mọ̀ pa ẹ̀yin lẹ́kùn ah, ẹ̀yin lẹ́sìn bí fẹ́ràn mi lòótọ́ àmọ́ tẹ́yìn náà bá gbàgbé tí ẹ̀yin àgbà ọba ti máa ṣe yìnyín tí kíní náà ti àtibó torí yín ọ̀bá wa náà ẹ mọ̀ pé èmi fúnra lára mi èmi lèmi náà bí àgbékẹ́ kíní mi gbọ́ọ̀rọ̀ sí ọ̀pá mú ṣèbúrúkú ìmúfilá òkun pupa àyà rẹ̀ já tí mo yìn sáà tiẹ̀ tí mo tu kú kú kú kú kú kú kú kú tí mo fi kíní burúkú ìtumọ̀ ìtọ̀ nínú ìtọ̀ sí ìyá ìlara tó wá dodi di ọmọ tó pupa tó fàìn tó rẹwà ibẹ̀ lèmi náà wá jókòó sí ilé ọkọ yẹn àyìn. àná mi àná mi. ìyá abẹ́rẹ́ mi. ẹ ẹ ní bínú ni o ẹ ní débi tẹ́ ń sòsì. ṣé láàyè ní àtúnú ẹjẹ àjọ máa wò ẹjẹ àjọ máa wò bọ̀. àná mi àná mi o ẹ ẹ débi tẹ́ jù sí o. kò sí wàhálà ẹ wojú mi dáadáa. mo rojú ẹ ó dúdú. ẹ wojú mi dáadáa. mo rí ó dúdú sẹ. àná mi o àná hmm. mi àná hmm. mi tó dúdú hmm. ẹ níbi tẹ jù sí. ẹ má padà tẹ ni òkú kan ọ̀pá burúkú tẹ fi la òkú jáì ẹ padà pa nínú òkú ọ̀hún ni ẹ padà pa nínú ìdílé ọmọ mi tí wọ́n fọ́ mú tó mọ́ mú lọ́mú mi. olùsọ́nù rẹ̀ yín tó ti ń kókòkò ayé yín bàjẹ́ tọ́mútọ́mú bẹ́ẹ̀ tí ń lọ ni ẹ lọ àlọ́ lámúlámú ni o bẹ́ẹ̀ tí ń lọ ni ẹ̀ ní dìbọ̀rọ̀ tẹ̀sẹ̀ níbi wíwá ẹ̀rọ tẹ̀sẹ̀ gidigidi ni ẹ bá bùtà ẹ mú ẹ̀yìn àyà tí wọ́n ti lẹ̀ ní ẹ̀yìn àpáàdì ẹ mú ni ẹ fọ ọkọ ẹ fọ ọkọ tí yóò la tí yóò yẹ ni àbẹ́wò ni àdàdà bẹ́ẹ̀ wà gbà mí mo ní mo gbé ẹni wá àyìn mo wá fún ni ìwọ ní kémi ojú kò èmi wọn lọ lọ èmi là mú ẹ jẹ́ fi wèrè gbọ́ ẹ ẹ rẹ́m tí tí mo wà tẹ́lẹ̀ òde kí n kí n rà dáa dáa olè ṣe àlùkò ẹ gbà. olóòrè ṣeé ṣe kó táyé wá dákun di ìwà rẹ̀. inú wọn jẹ́ kó yé mi pé popsi ni pé um, àwọn ready láti lọ for now ó lè ní kò sí problem àwọn ọ̀la pé ilé nílé o wọ́n ní rárá o pé wọn mí ìnẹ̀ bẹ́ẹ̀ pé nǹkan tó ń try láti sọ ni wípé wọ́n máa lo ọdún méjìdínlógún nínú ilé yìí tí mo dẹ̀ máa ṣe calculation yẹn ní òyìnbó as eighteen years wọ́n wọ́n pé kí ni pọ́sí fẹ́ máa ṣe ń bíbà kí ni dáàdẹ́ fẹ́ máa ṣe nínú ilé for good eighteen years kí ló dé ṣé wọn ní nǹkan míì tó fẹ́ ṣe níbi tó ti wá lọ́wọ́ mọ́ ni. jọ̀wọ́ ṣé dáàdì mi dẹ́tẹ̀ because mo ń wò bóyá wọ́n dẹ́tẹ̀ àbọ̀ ń sòpa. ẹ má get me wrong o oh, o oh, o oh, understand bí tí mo sọ. tí mo ń try láti sọ ni wípé there are so many things tó máa fi sílẹ̀ níbi tó ti kúrò tó dẹ̀ máa need láti you know. ìwọ kọ́ ni wọ́n máa sọ yẹn fún àwọn náà máa mọ̀ yẹn fúnra wọn bóyá wọ́n ní nǹkan tó fẹ́ ṣe àbọ̀ ní nǹkan tó fẹ́ ṣe tó ń bá ní nǹkan tó sì fẹ́ ṣe níbi tó ti ń bọ̀ àwọn náà ò ní sọ wípé àwọn fẹ́ wá jókòó sí bíbá fún eighteen years tó túmọ̀ sí pé wọ́n ti parí gbogbo nǹkan tó ń ṣe lọ́hùn yẹn wọ́n wá fi àdàgbẹ́ ìtòrò sílé ọkọ ọmọ wọn of course mo mọ̀ nípa yeah yeah ilé ọkọ ọmọ wọn náà wà ilé ọkọ ọmọ ẹni ò kí ń bọ ẹni lẹ́rù so àbí kò ṣáà ṣe pé bóyá oúnjẹ tó fẹ́ jẹ ló máa ní ẹ lára àbí yàrá tó ń sùn ṣó gbé rẹ́ǹtì ni so since ti dáàdi ò ti ní ẹ lára tí wọn ò ní anybody lára wọn ò ní mí irú èmi sì wọn ò ní mí lára mo wàá ṣọ́ọ̀ náà pé wọn ò ní mọ́mì náà lára wọn ò ní wọ́n náà lára so kí ló dé tọ̀ wọ́n á lè lo etí yẹn sí wọn pé kódà tó bá lo etí yẹ̀ yẹn pé gan tó bá rí i pé ara wọn ò tí ì tó dáadáa tí wọn ò tí ì wà pa dáadáa wọn tún lò ànádà etí ń yé sí i yẹ ìgbà tí òṣèpá rẹ́ǹtì bí ni ṣe bá kọ́ ni. babe ṣó mọ̀ wípé èmi ni mo kọ́ ilé yìí lóòótọ́ èmi dẹ̀ ni mo ní ilé sweat mi oògùn mi ni mo fi kọ́ ilé gbogbo nǹkan tó wà nílé sweat mi ni mo fi kó jọ mm-hmm. èmi dẹ̀ láláṣẹ nulẹ̀ yìí mo dẹ̀ fi hàn pé nǹkan tó bá wù mí ni mo lè ṣe. mo jẹ́ mọ̀ pé mi ìlẹ̀ wá mọ̀ pé o sweat nígbà tó ń kọ́lé yìí ṣe mo rò pé ara gbígbẹ ló fi kọ́ mi ò mọ̀ pé o sweat ṣe o fẹ́ gbọ́ arákùnrin ìwọ ló wọ́n lé kò sẹ́ni tó bẹ́ẹ̀ dùn yẹn anybody kì í bá yín mi dùn mí mi ò bẹ́ẹ̀ dùn ṣó ti yẹ mo fílẹ̀ fún ẹ bọ̀tẹ̀mí wá fẹ́ kó yé wọ pé èmi lèmi nìwọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi ni mo ní èmi láláṣẹ wọ ara tó bá dẹ̀ mú èmi lèmi lè fi ẹ́ dà tó túmọ̀ sí pé èmi ni èmi ni ilé yìí àṣẹ tó bá dẹ̀ mú ẹ mo ni mo lè pa nínú so ká má fọ̀rọ̀ gùn dáàdì mi ò lọ sí anywhere oh get wọ́n ti débi tọ́mọ máa gbé wọ́n ti dé last bus stop wọn ṣó ti yẹ tó bá dẹ̀ wá insist wípé kí dáàdì tèmi máa lọ á jẹ́ pé mọ́mì tiẹ̀ náà mọ́ wọn máa rẹ́dì láti kó angara wọn láti jáde kúrò nínú ilé kọ́ gbàgbé gbà lọ. ìṣòro ìṣòro ìṣòro ibi tó yẹ máa padà lóhùn sí ibi tó ń lọ o kò sí problem aláàtìṣe mi á máa ti ṣe ara ẹ. kò sí wàhálà tá láti ṣe ẹ bá máa máa ti ṣe ara ẹ á jẹ́ wípé aláàtìṣe tèmi náà rẹ́dí láti ti wèrè mọ́ lọ́wọ́. àbíkẹ́ ooo. yé bá wọ àjẹjì ẹ gbọ́ pé wọn gbóyè mọ mi ẹ káàbọ̀ à ń bọ ẹlú ládàárọ̀ bẹ́ẹ̀ wá dágbére bí ẹ ẹ pẹ̀lẹ́ dágbére ẹ ra mo ní ìṣúré lọ ọjà ni pé kí n dáná fọmọ mi kó tó dé láti ibi iṣẹ́. Ah, ẹ dákun ẹ wà ẹ rí wáìnì ara ń padà bẹ́ẹ̀. mo ní wípé ọmọ mi ò ní pẹ́ dé láti ọ́fíìsì ó súré lọ ọjà kí n lè dín ta sí lẹ́nu. ẹ lọ ọjà ẹ wá lọ ra nǹkan ọbẹ̀ lọ́jà láti wá dáná fún fẹ̀rẹ̀ mi fẹ́ràn mi tó níyàwó àbí kí ọmọ alábàárìkà mi tó nílé ẹ mọ̀ pé ìṣètàbùn kí ẹ̀yìn ọkùnrin tó ní ìyàwó ní kí ìyá rẹ̀ ó máa dáná fún láì ṣe pé kò níyàwó kí ẹ̀yin ọmọ pé díùtì ìyàwó ojúṣe ìyàwó ni láti dáná fọ́kọ kìí ṣe ojúṣe ti. nínú òfin Ọlọ́run mo wọ́n kọ́ sí mi. olú wà ní bíbélì pé ìyàwó nìkan ní ọmọdé ta sọ́kọ lẹ́nu ẹ wò ó wọ́n ní mi lára. òótọ́ korò ọmọ aráyè ìfẹ́ àmì mi ò yín sùn ìtúndì òótọ́ ọ̀rọ̀ ẹ má ṣe irú ẹ̀ wọ́n jọ́ mi ẹ̀yìn ẹ jẹ́ kí fífẹ́ rẹ̀ mi kó máa jẹ ohun ìyàwó rẹ̀ àbíkẹ́ àbíkẹ́ ló lóúnjẹ tí ó máa dáná rẹ̀ kọ́tà sọ pé ọ̀rẹ́ òun àbí ẹni kó lọ dáná fún tó sọ pé òun ọ̀dáhùn mo bí. ṣé olóko làbíkẹ́ ṣé ń gbà fẹ́ ṣé olóko làfẹ́ ni. gbogbo ẹ̀ lọ́gbà. ẹ wo ẹ jọ nítorí Ọlọ́run bàbá ẹ mọ́ ni mi lára ṣe gbọ́ ẹ jọ. ẹ wá ẹ wá ẹ fẹ́ bù tọ̀ ìfẹ́ bù tọ̀ ó dàbí pé ẹ fẹ́ máa fi ọgbọ́n yọ owó sẹ́yìn díẹ̀díẹ̀ ẹ máa bọ́ ọmọ náà lẹ́kùtọ̀ irú tí wọ́n lè lo iyọ̀ tí wọ́n magi tí wọ́n ẹ̀yìn àlùbọ́sà tí wọ́n ọgbọ́n lẹ́ńdà ẹ bá ṣe bẹ́ẹ̀ mọ́ kódà èsè èsè ẹ̀fẹ́ nù kódà. ilẹ̀ mi ni? Ti. ọ̀rọ̀ yín ò mi ni. ẹ káàrí ẹ jẹ́ ń sọ ní yorùbá bóyá èbó tó ní yorùbá tí mo fi sọ ní ẹ bẹ́ẹ̀ mi ti níyàwó yìí àbíkẹ́ níyàwó ẹ̀ ojúṣe àbíkẹ́sì ni kọ́ dá lẹ́kún fẹ́rẹ̀ mi fẹ́rẹ̀ mi ó jẹun ìyàwó rẹ̀ kò bú bẹ́ẹ̀ lọ ẹ má lọ jà fún tó bá di jọ́mi tẹ́ mọ́. ẹ wá ń bí. aná mi ò hmm? aná mi. ooo. Ah, eh. aná mi. tọ́lẹ̀ pè mí bí ẹni tó fẹ́ pa mí ooo. sẹ́yìn ń tẹ́ ẹ ṣe lénìí ń hmm. tẹ́ ẹ dá lásà lónìí tẹ́ ẹ dá mi dúró tẹ́ ẹ lọ mi fún sàn kọ́ mọ́ dá yín lóhùn o mi rí nǹkan ọ̀nà mi ẹ má jẹ́ orí pt ara ẹ̀ mọ́. sẹ́rí èmi ò wá ní bí ó dọjọ́ mi. ìyàtọ̀ ẹ̀ èmi ò ní bí ó dọjọ́ mi lẹ́yìn eléyìí lèmi ọ̀ sọ fún yín pé tẹ̀ ń tẹ̀ ń sí ọ̀dà kò bójú mu ọmọ ọlọ́mọ tó ní díùtì àbíkẹ́ ni ẹjọ́ máa dáná níjú ẹ bá tó dáná fún fẹ̀rẹ̀ mi ọmọ yín à ń bá yín wọ̀ ya jàkadì ìmọ̀sọ̀rọ̀ ẹ̀ fún yín àna mi àna mi àna mi sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe fọwọ́ gún mi wọ́n yá yín ni o nígbà ẹ bá tún dán owó lásán àna mi hmm? táǹtì ẹ̀ lànà òfò àna wọn nígbà ẹ bá tún fọwọ́ òfò gún mi lára mo rò pé ìyá wèrè mọ tilẹ̀ nígbà ẹ bá tún fọwọ́ òfò gún mi lára ẹ̀ rí dán lára mi o. ó dàbí ipa wọn ti ń dín ẹgbẹ́ ọ̀dọ́ ni wọ́n wà àna mi lẹ́ni ni kò ní dọ̀la èmi ń fọwọ́ ta yín láyà ara tẹ́ bá fẹ́ ẹ̀yẹn dá fún mi wò àná mi àná òfowó báńkì àná burúkú àná wọn àná wọn àná àwọn asínwín ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ẹsùkúsì mi o ẹtí ẹtí àdúfẹ̀tì áńgà nínú mi o ẹtí àná ẹ̀mí o ẹtí àná ẹ̀mí o n ò fi gbogbo ara ẹgẹ́ ẹtí ẹ ẹtí àná ẹ̀mí ẹ má tún fọwọ́ gún mi mọ́ sẹ́ẹ̀ wá ní iná dídá tẹ́ ẹ wá ń sọ yẹn ìgbùdọ̀ ọ̀rọ̀ ọmọ yín kìsìn. Ah. bẹ́ẹ̀ ni látòrí lọ nṣàtún tẹ́ ẹ dálẹ̀ eh. níhun tẹ́ ẹ dálẹ̀ eh. àrà ọmọdéwọ̀n ẹ̀rẹ́dìrẹ yín eh. nínú jẹnẹrẹsà àti kìrìtì sọnù ilé wọn ò forí ko ah. ẹ má jẹ́ ara ọmọ yẹn kìsìn nìyí náà. ìyá fẹ́rẹ̀ mi ti ń bá ba yín tẹ́yìn ọmọ yóò sì dé báyìí yóò máa wá sunkún bí ẹni pẹ̀tìkú nítorí ilẹ̀ ń flak pẹ̀lú sọ̀rọ̀ kan. wọ́n rò pé ní yín ọ̀pẹ. èmi rò pé ní yín ọ̀pẹ. wọ́n rò pé sẹ́wọ́n ní yín ni wọ́n rò pé mo wẹ̀rẹ̀ pamọ́ sí i. àwọn ará yóò yá àwọn ní yín máa jẹ. I don't know. kò sì wọ́n fi kẹ́rù wá sínú ilé. àlàyé kí ló ṣe. kọ́ńtà kọ́ńtà kẹ́rù síta. wo kí ló ṣe tó. ó ti tó ó ti tó kó gbọ́dọ̀ sọ. dápọ̀ fòló báyìí kí ló ṣe kọ̀kọ̀. ókè ah. o mọ ohun tó ṣe mí àbí o mọ ohun tó ṣe mí bàbá ẹ tó gbé wá sínú ilé o mú o fílẹ̀ kó máa lù já mi bí ìlú bàrà àbí bẹ́ẹ̀ kọ́. ṣé wọ́n bẹ̀rẹ̀ nǹkan tí màá bẹ́ẹ̀ ṣe kó tó di pé wọ́n lù ṣé o mọ nǹkan tí màá bẹ́ẹ̀ ṣe mo bá ẹ̀kọ́ máa ń kọjá ìyá rẹ̀ náà. ìṣẹ̀ṣẹ̀ tún máa bèrè yẹn lọ́wọ́ ẹ̀. o ṣe ní bèrè. kí máa bèrè yẹn lọ́wọ́ pé kí ìyá mi ṣe ẹ̀ ń lù ìyá mi mọ́nu lé mi ilé tí mo fọwọ́ mi kọ́. o káàbọ̀. ẹ wò dájú bá sunkún àbòsí o mo respect yín gan o mo respect yín gan o. èmi sunkún àbòsí fẹ́ràn mi èmi sunkún àbòsí ní ló jẹ́ pé ìyá ẹ̀ báyìí ló mú mi ló ń kátó mi ókè ibi tí ìyá ẹ̀ ti rà mí ẹ̀fọ́ ni ó yá sọ̀kò tó fi lábẹ́ tó máa gbá kiri fún bá ìyá ẹ̀ tẹ ìdè ní kó tó di pàṣẹ. kí lè ṣe débẹ̀ kí lè méjèèjì bá débẹ̀ kí lè bá débi bá bẹ̀. mami ṣé lóòótọ́ nìkan tó sọ. ẹ wò máa ń tẹ fi wọ́n lẹ̀ irọ́ ni bàbá ìpẹ̀jà rẹ̀. Ah, ah, ah, wọ́n á gbé yín wọ́n á gbé yín lékiri abẹ́ yín ẹ̀ lè sì máa wà báyìí ẹ̀jẹ̀ òní ti tọ́ lára yín kí ni mò ń gbẹ gbogbo àbí kí àbí kí ló ń pè. àtàlẹ́ ká pín owó. wọ́n gbé mi kaba yé kọjá mi bàyè o. wèrè wà lórí èmi náà mi ò wá òkè o. Eh. mi ò ṣeré o. ẹ eh, kò sí wọn. mo sì. ẹ o jà jọ tú ẹ sílẹ̀. mo sì. o jọ tú ẹ sílẹ̀. gbogbo nǹkan tó máa ń ṣe fún ìyá mi pátápátá gbogbo ẹ̀ ni mo máa ń rí nínú ilé mi eh. kò máa ń ignore because love love ti bò mí lójú. Ah, ọmọ mi. mo wá rí pé bàbá tó bí ẹ gan ẹ̀yin méjèèjì ẹ̀ jọ wà òkè. ẹ ẹ o bàbá ọmọ àlè tẹ bí mo fẹ́ kẹ́ mu kó nílé ah! right now eh? gbogbo báàgì gbogbo àkísà àpò òṣìṣẹ́gbẹ́ wà àtìmáwò fa ẹgbẹ́ jáde báyìí. wá wá wá wá ọ̀gbẹ́ni ah, ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni kí ló sọ náà. ọmọ àlè ni ẹ jọ̀wọ́ ni. èmi ọmọ àlè. àbẹ̀rẹ̀ ah, ọmọ bẹ́ẹ̀ bàbá iṣẹ́ iṣẹ́ ọmọ àlè kọ́ ni. ìjà ìjà ẹ lọ́mọ àlè. ìjà ẹ lójú dúdú ọmọ àlè. àbíkẹ́ ní sọ́tún ló ń lọ́mọ àlè sọ́tún mi. wọ́n sọ́rí gbogbo dírámà yìí ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ ṣebí màmá ẹ̀ ló bẹ̀rẹ̀ ẹ ti gbàgbé màmá láti kẹ́ ọ ni àbí kẹ́ ọ àbí kẹ́ jẹ́ korúkọ orò ọ àbí ọ láti kẹ́ ọ ni. ojúbọ̀rọ̀ kọ́ la fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́ ohun gbogbo kan lọ̀rọ̀ yìí ara tí ò bá balẹ̀ olórí àrùn ni ẹni tó bá ní sùúrù láyé ohun gbogbo lẹ́lẹ́dùn wá fi fún Àbíkẹ́ òye. tó ń wà bíra rẹ lérè pé ṣáà